tí nǹkan ọmọkùnrin ò bá lọ dáadáa tí ò le dáadáa bóyá wọ́n mú nǹkan ọmọkùnrin ni o kò lè perform dáadáa weak erection quick ejaculation premature ejaculation ẹ àwọn special wa lélẹ́yìí ó lágbára ó depend la ní pé kẹ́ máa send message ẹ máa call káyọjọ sọ̀rọ̀ a lè mọ orú ètò ẹ̀ka ṣe fún yín nínú special a lè mọ̀ bóyá product nìkan ló yẹ kẹ́ lò ẹ wo eré mẹ́tẹ̀ẹ̀ta yín báyìí special ni bóyá wà spiritual wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn ni àbí pé kò lè ṣe déédéé àbí nǹkan kan ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta ni so lónìí today is nineteen june two thousand and twenty-three and send the product wa lọ sí united states of america and then send lọ sí canada náà. No so ẹ wo product wa tẹ báwo tọkọtìyàwó tó wojú ọlọ́run bá fọmọ ẹ gẹ́ẹ̀tì caterpillar bákan náà ni ọkùnrin tó yẹ kó lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ àbí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ ni ó ti ṣàgbákò ẹ lọ́dọ̀ àwọn girlfriend àbí lọ́dọ̀ ìyàwó àbáwọn ẹni ibi kó gẹ́ẹ̀tì caterpillar àti transformer bákan náà ni gẹ́ẹ̀tì ọ̀lì wọn fún diabetes cancer asthma àwọn àìsàn ńláńlá à ń jẹun lójú oorun à ń ìbálòpọ̀ ojú oorun àǹforíkákùn aláǹtakùn ẹgbìyànjẹ gẹ́ẹ̀tì ọ̀lì wọn wà effective gidi bákan náà ni gẹ́ẹ̀tì miracle ìṣòwárí àwọn kan ló lòdù ẹ̀yìn à ń sẹ́ǹdì ẹ̀ lọ sí Canada wọ́n gbé nǹkan sínú wombo obìnrin ni uterus obìnrin ni àbí wọ́n fún yàn láfúnjẹ ni kò lè ọ̀fà tó ti pẹ́ wà lára ni so oríṣiríṣi àwọn kọ̀ọ̀kan aclin ẹ̀ disney láì tààlà ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred la fi preserve ẹ̀ àti má ìzẹ́mzẹ́m so ọlọ́run àgbàdúrà wa ànábì ò ní sọ̀rọ̀ ìfẹ́ inú láyé ntí kọ́ nílẹ̀ hawa àwa ò lágbára kan innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ba lónìí ẹ contact global dahira of dhikrullahi islamic organization health and spiritual department by sheikh afagba international limited àdúrà ló ń gba agbára kọ́ ẹ WhatsApp wa plus two seven six one two nine five six three eight nine dhl láwà láàárọ̀ ìbáyìí lónìí monday à ń sẹ́ǹdì ọjà lọ sí amẹ́ríkà àti canada ọlọ́àgbàdúrà wa gbogbo ike nínú ìpele níjà lórí àìsàn ẹ pé ẹ kọ́ńtàtì wa àbẹ́yìn tó yẹ pé ó ní spiritual problem ayé ń dáláàmú oṣó ń dáláàmú àjẹ́ ń dáláàmú ẹ kọ́ńtàtì wa ètò àwẹ́wà ètò sàárà wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wa má